èyí ni ètò yìí ètò ìlànà alukur'an àti sunna láti ẹnu àwọn olùmọ̀wá àgbà fadilatu sheikh abdulkutur sharafdin gbadebaraji hafizahumullah tí wọ́n jẹ́ olùdásílẹ̀ alimadina center ní Ògbómọ̀ṣọ́ wa ní bíbáyì ní iléeṣẹ́ wa èyí tẹ̀ tí ń jọ wa iléeṣẹ́ rédíò yìí kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jẹ́ kí a rí wọn pẹ́lú rí dáadáa wọ́n yà tafaddal mashkura. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته الإخلاص nínú àwọn àwárí eléyìí tó yẹ kí mi pẹ̀lú rẹ̀ ká ní tí ń mú ní sórí rẹ̀ láyé tí ń mú ní rọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama eléyìí tá à ń bá láàyè lọ lórí rẹ̀ tá a pè ní al-ikhlas ṣíṣe àfọ̀mọ́fọ́lọ̀ kí ni pàápàá rẹ̀ gánà rí i òun náà ni kéèyàn bọ́pábọ́sẹ̀ kúrò ní ọ̀dọ̀ kúrò nínú ṣíṣe nǹkan kan nítorí ẹlòmíì tó yàtọ̀ sọlọ kọ́ kúrò nínú ṣíṣe nǹkan kan tó ń ṣe ní iṣẹ́ nítorí ẹnìkan tó yàtọ̀ eléyìí pàtàkì nítorí pé ó fi sunyàn èèyàn lọ fẹ́ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ wàá gbà yóò pè láyé ń bí ṣùgbọ́n òní ní kankan tó rí gbà آه، الإمام الراغب الإسفهاني منه تبع آه، مفردات مفردات القرآن أو أنت لا يفوى يجي تما الإخلاص في الدين كني قاقا سيسي أفوميس وني تما إخلاص المسلمين أنهم قد تبرؤوا مما يدعي اليهود من التشبيه والنصارى من التثليث وناني كان مسلمين كان سيافو ميسي lẹ́ni tó bọ́pá bọ́sẹ̀ kúrò nínú táwọn yahudi táwọn ń ṣe nípa fífi ọlọ́run fi wé èèyàn kó sì bọ́pá bọ́sẹ̀ nínú táwọn nọ̀sọ́ra ń ṣe nípa pé kìí ṣe ọlọ́run ọbẹ̀ ọ̀kan ṣoṣo làwọn ń jọ́sìn fún kọjá pé ọlọ́run ọba tá à ń sìn yìí àmọ́ yìí pé kò lálàfiwé kò lálàfijọ́ kò sẹ́nìkan tó dàbí rẹ̀ laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ولم يقل له كفوا أحد هل تعلم له سميا ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ̀lá láfiwé kọ̀lá láfijọ́ òun làwa ń sìn ẹyọ kan ṣoṣo ni kò pé méjì á ń bọ̀sibọ́sí pé ó pé mẹ́ta ẹ̀sìn wa àwẹ̀rọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí òun nìkan làwa ń sìn àgbọ̀dọ̀ sí nǹkan míì tó yàtọ̀ sí nítorí pé òun nìkan ló dá wa òun nìkan ló dá dá wa ẹlòmíràn pẹ̀lú rẹ̀ ńgbà tí ń ṣẹ̀dá wa èyí ti rí tó fi wá jẹ́ pé ń gbọ́ ọba kan ká sí ọlọ́run á wà lọ́ máa wá àwọn míì á máa fi wọ́n pọ́n lọ́run a'udhu billahi minash shaitani rajim a gbọ́dọ̀ jẹ́ ni tí ń sàfọ̀mẹ́sìn wọn fọlọ́run gẹ́gẹ́ bọ́lá ti sọ nínú suratul a'raf àyà kọkàndínlọ́gbọ̀n mukhlisina lahu ddin á máa sàfọ̀mẹ́sìn wọn fọlọ́run kódà bọ́ à ń bọ̀sibọ́sí pé ọmọ wa pe ṣéwù kan àbọ̀ ọmọ pẹ́ nìkan ọmọ pegi kan ọmọ pòkè kan ọmọ pòòsà kan fa innaka mushrik ó ti di ọ̀sẹ̀ bọ́ nìyẹn o ọlọ́run ọba nínú súrọ́tù nìsa ó tún ròyìn àwọn olùwàgbọ́ òdodo nínú ròyìn tó fún wọn ó ní wa akhlasu dinahum lillah wọ́n sàfọ̀ mẹ́sìn wọn fún Allah onìkan ni wọ́n sìn wọn ò pe nǹkan míì pẹ̀lú ẹ̀ wọn ò sìn nǹkan míì pẹ̀lú ẹ̀ torí ẹ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam wọn ẹnu wọn wá kò lórí pé kí la lè pè ní al-ikhlas fi ta'a kí la lè pè ní ṣíṣe àfọmọ́fọ́lọ̀ nínú títẹ̀lé tọ́lọ̀ wọ́n ní tá a lè pè ní ṣíṣe àfọmọ́fọ́lọ̀ nínú títẹ̀lé tọ́lọ̀ òun náà ní tarku riya káfi kárí mi sílẹ̀ ọ́ kárí mi mà léwu o kárí mi a máa ba tẹni jẹ́ kárí mi a máa múni ṣe àdánù kárí mi a máa múni ṣòfò. So àfi ká pati ìwà jálajàla ni ìwà játijàti ni kí ló ń gbà ń bẹ̀ láti tọ́ tó ti tẹ̀ bá ti o ò lè rí nǹkan kan bẹ́ẹ̀ jòfó lọ kò sí nǹkan kan tí wọ́n máa bá pàdé nídìí kárí mi jọ̀dánù lọ al-Fudayl ibn Iyad rahimahullah oni tarku al-amali li ajli an-nasi riya ikhlasu al min hadayn arákùnrin yìí olùmọ̀ńlá ni wọ́n fi iṣẹ́ ṣíṣe sílẹ̀ ká má sin lọ nítorí àwọn èèyàn torí tí wọ́n bá rólúwa rẹ̀ wọ́n lè rò pé kárìmì lèèyàn ń ṣe tí èèyàn náà bá sì ń rí wọn ó lè di kárìmì mọ́yàn lọ́wọ́ kọ́ wa pa iṣẹ́ ìjọsìn tì nítorí táwọn èèyàn ń gangan lójúlówó kárìmì káwá tún wá ṣe nítorí àwọn èèyàn pé torí àwọn èèyàn ti ń rí ọ àwọn ni wọ́n máa kí rẹ àwọn ni wọ́n fún ọ ní ipò tó yẹ kí wọ́n gbé ọ lé kó o tún ṣe nítorí tiwọn gan shirk ìṣẹbọsọlọ ni subhanallah ìwọ wá là ń pè ní al sísàfọ̀mọ́ láàrin méjèèjì lọ́wọ́ o ò ní pátì nítorí èèyàn o ò ní ṣe nítorí èèyàn o ò ṣe nítorí ọlọ́run ọba nìkan ni torí tí ọba pátì nítorí tiwọn ó di kárí mi tí ọba sì ṣe nítorí tiwọn ó dẹbọ torí ẹ o ò ní pátì nítorí wọn o ò sì ní ṣe nítorí tiwọn wàá ṣe nítorí tí ọlọ́run ọba nìkan ni torí ẹ nínú ẹgbàá wa mi fúbẹ́ẹ̀lì sọ pé wàlẹ̀ ìkíláàsù ẹ̀yọ̀ àfíkà lọ́hùn mi nìhùmá ẹ̀yọ̀ lọ́wọ́ gbogbo aburú méjèèjì kó lọ̀ nínú ṣíṣe nítorí tiwọn kó tún lọ̀ nínú àìṣe nítorí tiwọn. bàbá yìí wà báwọn àjọpé ìkìláàs ọ̀pàtàkì púpọ̀ àlẹ́ ìkìláàs ọ̀pàtàkì púpọ̀ nínú sí ọmọ èèyàn bàbá ní ìkìláàs ìlọsíwájú ọba wa o dáadáa ó sì jẹ́ tiwa ẹnikẹ́ni tó bá jẹ́ pé gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe ní àwọn iṣẹ́ ìjọsìn yìí máa ṣe nítorí tọ́lọ́ọ̀ni nítorí pé ń kó pamọ́ sọ́dọ̀ ọlọ́ọ̀ni a sì mọ̀ pé gbogbo níta bá kó pamọ́ sọ́dọ̀ ọlọ́run bá kì í pé kì í sọnù kì í ṣe nǹkan torí kárí mi kì í ṣe àṣehàn kì í ṣe àṣegbọ́ni kì í sì ṣe àṣerí ni kí wọ́n lè bá a yín ni gbogbo nǹkan tiẹ̀ torí tọ́lọ́ọ̀ni ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run ọba náà ni ẹni tó bá ní ìkíláàsì báyìí á rí i pé ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó yàtọ̀ ìwà rẹ̀ ó yàtọ̀ nítorí pé yóò ti gbéyàwó yóò ti rí i pé torí ìtọ́lọ́ọ̀ni òun sì fẹ́ bárù rẹ̀ pàdé nínú ìwé iṣẹ́ òun òun ti dáwọ́lé tóun fi ń ṣe yọ yàtọ̀ sí ti oníkárí mi sọ pé ìmúra rẹ̀ gan torí kárí mi ni ìsọ̀rọ̀ rẹ̀ torí kárí mi ni ìrìn rẹ̀ kárí mi ni ìdìde àtijókòó rẹ̀ kárí mi ni gbogbo orú àwọn ilé aláṣẹ dànù nìyẹn àwọn alárùdànù aláṣẹ ṣòfò ìnirú àwọn ilé yẹn ṣùgbọ́n tó bá ní ìkíláàsì sọ pé gbogbo nǹkan tiẹ̀ torí tọ́lọ́ ni ó pèpè fún sọ láti nítorí tọ́lọ́ ó ti ṣe ìtọ́ àwọn nítorí tọ́lọ́ ó ti sọ láti nítorí tọ́lọ́ àwọn eléyìí ni wọ́n bẹ́sẹ̀ wọn pàdé torí gbogbo níta bá ti ṣe nítorí tọ́lọ́ kì í gbé àmì ìta bá ṣe nítorí táwọn èèyàn òun náà ní sọnù ọ̀dọ̀ àwọn èèyàn lọ́kàn ti gbẹ̀sán rẹ̀ mọ́gbàgbé kọ́ ọgbà kó tó kú o jẹ́ kí wọ́n san fún ọ kó tó lọ o torí kò sí nǹkan kan tó rí gbà lọ́wọ́ wọn tó bá a bá ní ikhlas bó ti ṣe eléyìí téèyàn lè rí nínú ikhlas nílé ayé ń bí àti lọ́la àlùkìyàmù láyé ń bí téèyàn bá ti ní ikhlas èèyàn di ẹni àrànṣe ọlọ́run bá ràn ọ́ sí lórí àwọn ọ̀tá rẹ ẹni tó bá jẹ́ kó torí tọ́lọ́ ní máa ṣe ti ń ṣe àwọn ọ̀tá ò ní rí ọ gbèsè apá àwọn ò ní kọ́ wọ́n máa lé ọ wọn ò ní bọ́ ọ orí pé wọ́n ń ṣe ń lé ọ nípa ohun tí wọ́n bá wọn torí ẹ̀ tí a là ní ní ìkíláàsì sí ó dára ó ju gbogbo oògùn òfò lọ ó dára ó ju gbogbo ète lọ ẹni tó bá ti ní ìkíláàsì ọlọ́run bó gbèjẹ̀rí ọ̀tá rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní innama yansuru allahu hadhihi ummata bidacifiha bidacwatihim wa wa ikhlaasihim. hadithi yìí ó jẹ́ tí imaamu nasa'i gbé jáde ó sì jẹ́ hadithun sahih anábì ní sọlọ́ lọ́wọ́ bọ́ máa ran ìjọ yìí ṣe o látàrí àwọn ọ̀lẹ àárín wọn àdúrà tí àwọn ọ̀lẹ bá ń ṣe sọlẹ́t tí wọ́n bá ń ṣe ikhlas tí wọ́n bá ń ṣe àfọmọ́ tí wọ́n bá ń ṣe lọ́wọ́ wọn bó fi máa ràn yín ṣe kò túmọ̀ sí pé wọn ò ní ṣàdúrà kò túmọ̀ sí pé wọn ò ní ṣe sọlẹ́t o kò túmọ̀ sí pé ò ní ṣàfọmọ́ ìtumọ̀ àdìsí ti ẹ̀ lọ báyìí. إنما ينصر الله هذه الأمة بضعيفها níṣẹ́ lọ́lọ́run ọba ọmọ ẹran ìjọ yìí lọ́wọ́ pẹ̀lú àwọn pẹ̀lú ọ̀lẹ tó bá wà láàrin wọn gbèdé àwẹ̀tìhìn àdúrà wọn àdúrà wọn tó máa ń ṣe sọ̀láàtì wọn tó máa ń ṣe ìkíláàsì wọn tó máa ń ṣe lọ́lọ́run ọba òfin ọ̀ràn yìí lọ́wọ́. a ti rí ipi tẹ́ bá ti ní ìkíláàsì nínú tó ti ṣẹlẹ̀ ìkíláàsì ó jẹ́ sábàbí ńlá tó ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ tọ́lọ̀ máa ti torí rẹ̀ tí fi máa kó àbùkù bá ìṣẹ̀bọ̀ sọ̀lọ̀ tí fi máa kó àbùkù bá ìṣẹ̀bọ̀ sọ̀lọ̀ torí ẹ̀. àti rí nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣáájú fọlá ti ṣe tara ikhlas tó fi ran àwọn mùsùlùmí lọ́wọ́ nínú orí téèyàn tó máa ń rí nínú ikhlas ó náà ní pé tẹ́tẹ́ ẹ̀sìn ọlọ́wọ́n bá máa tẹ́wọ́ gbà Abu Umama radiyallahu anhu ó ní qala Rasulullahi sallallahu alayhi wa sallam إن الله عز وجل لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه حديث الإمام النسائي نبطن بذلك وسجادي تكوجة صحيح أني والله ما بين دعوة Ànábì ni àwọn oníbà wa sọ̀rọ̀ kò ní gba iṣẹ́ kankan nínú àwọn iṣẹ́ táwọn èèyàn bá ń ṣe illa ma kana lahu khalisa àyàfi iṣẹ́ tí wọ́n ṣe ń torí tiẹ̀ nìkan wa bi tughiya bihi wajhu tí wọ́n sì ṣe tí wọ́n fi ń wá ojú Ọlọ́run ọba nìkan iṣẹ́ tó lọ́ọ́ mọ́ gbà mí ẹ̀rí pé ọ̀rọ̀ ńlá lélẹ́yìí nínú gbogbo sẹ́mẹ̀ẹ́dógún tó ṣe tá a lè rí kan mú bẹ̀ tó ṣe nítorí eléyìí bí kẹ́rẹ̀ pé torí tọ́lọ́ nìkan ló ṣe ṣe kìí ṣe torí ìtàwọn èèyàn wàláhì ó ṣòro ó ṣòro ọ̀pọ̀lọpọ̀ kárí mi náà ni wọ́n ṣe nǹkan torí tọ́lọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn tí ìbá ti tọ ìlànà alukur'an àti sunna kò sí tàbí ṣùgbọ́n wọ́n máa jìnnà láti ṣàfọ̀mọ́ gbogbo nǹkan tí wọ́n torí kárí mi kí làwọn èèyàn sọ nígbà tó sọ̀rọ̀ tán tó sọ̀rọ̀ tán tó sọ̀rọ̀ tán yóò ti wá di àwọn ọmọ sí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ibi táwọn èèyàn jókòó pé kí ni wọ́n ń sọ fọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ tí mo sọ ó wù wọ́n àbí ó wù sọ̀rọ̀ yín sọ́gbọ̀ wọ́n létí àbí ọ̀wọ̀ wọ́n létí tí wọ́n kan sára sí mi àbí wọ́n kan sára sí mi àwọn òdòdó sára tó máa jẹ náà nù máa jẹ́ kó gbé rọrùn máa jẹ́ kó gbé rọrùn nígbà tó ti ṣe nítorí tọ́lọ̀ kí ló kàn ọ́ pẹ̀lú àwọn èèyàn ìjọba òun kan sọ ìjọba òun kan fẹnu wí wọ́n sá ti ṣe tiẹ̀ nítorí tọ́lọ̀ wọ́n ti ṣe nítorí tàwọn èèyàn nínú àwọn èrè ń jẹ tó tún wà fẹ́ni tí máa ń ṣe al-ikhlas ṣe ń sàfọmọṣẹ rẹ fọlọ òun náà ni mahabbatun nas àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ ẹni tí bá ti jẹ́ pé torí tọ́lọ́ ni bá ṣe ń ṣe ń ṣe ń ṣe kì í ṣe kọ́ fẹ́ gbẹ̀san lọ́dọ̀ àwọn èèyàn kò lówó ọ̀yà kan gbà lọ́dọ̀ àwọn èèyàn lórí ti ń ṣe kò sí tàbí ṣùgbọ́n fáwọn èèyàn fẹ́ràn rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé kátẹ̀lé tọ́lọ́n kátẹ̀lé tànàbí sallallahu alaihi wọ́n tún kórìíra rẹ̀ ó sóògùn títí ó gbé gbígbé mìíràn ó fi wíwẹ̀wẹ̀ ó rí i tó rí mọ́lẹ̀ wọ́n tún kórìíra rẹ̀ náà ọlọ́ni inna alladhina amanu wa amilu salihat sayaj'alu lahumur rahmanu wadda ọlọ́ni dájú àwọn ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì ń ṣe dáadáa ẹjẹ arántí pé dáadáa wọn ò dáadáa àfi torí kí wọ́n ṣe ń torí tọ́lọ́run torí kí wọ́n bá wù wá rè tó ṣe ń torí tọ́lọ́run àìdáni ọjà sí àwọn ẹni tó gbọ́ lọ́hùn ọba gbọ́ tí sì ń ṣe dáadáa sayaj'alu lahumur rahmanu wudda ọlọ́hùn ọba aláàánú yóò mú wọn rí káwọn èèyàn fẹ́ràn wọn ọlọ́hùn ọba oníkẹ́ yóò mú wọn ní káwọn èèyàn nífẹ̀ẹ́ wọn sọlọ ní pé káwọn èèyàn nífẹ̀ẹ́ yẹn ọlọ́ọ̀ni sì pé kán kórìíra yẹn gbogbo babalóògùn tó ń ṣe kò lè pé kán fẹ́ràn rẹ̀ ó tún fi sórí ibú lásán náà. Al-Imam Ibn Kathir rahimahullah wọ́n sọ nípa tafsir àyà yìí wọ́n ní ọlọ́run bẹ lẹ́dàá ó ń fún wa níròyìn wípé àwọn ẹrú òun tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n sì ń ṣe dáadáa níṣẹ́ àwọn náà làwọn ẹsẹ̀ tó ṣe pé yóò mú kọ́lọ́run ọbọ̀ yọ́nú sí wọn nítorí pé wọ́n ń tẹ̀lé ìlànà àti òfin tọ́lọ́run fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá yìí ọlọ́run ọbọ̀ tara iṣẹ́ eré tí wọ́n ń ṣe yìí yóò tara iṣẹ́ eré tí wọ́n ń ṣe yìí yóò gbìn ìfẹ́ wọn sínú ọkàn àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ nìyẹn wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ní ìfẹ́ tó ṣe pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ní ìfẹ́ tó ṣe wípé yóò ṣe sábàbí wọ́n ní ìfẹ́ rẹ̀ ní ìfẹ́ tó ṣe wípé yóò tara wípé àwọn náà jẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ̀ wọ́n jẹ́ni tí ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam wọ́n tara rẹ̀ jẹ́ni tọ́lọ̀ wọn bá mú káwọn èèyàn nífẹ̀ẹ́ wọn. eléyìí kò sì sí tàbí ṣùgbọ́n pé bí ṣe ṣẹlẹ̀ nù kò sí tàbí ṣùgbọ́n pé bí ṣe ṣẹlẹ̀ ni kò sì sí ìkùnà kan akùdé kan ò sí tó lè di lọ́nà pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tí bá ti ń tẹ̀lé tọ́lọ̀ tí ń ṣe dáadáa tọ́gbọ́ ọlọ́run ọba gbọ́ kò sí tàbí ṣùgbọ́n ọlọ́run ọba ó mú káwọn èèyàn fún nífẹ̀ẹ́ rẹ nì àwọn àdìsí tó dáa tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ti wá nípa eléyìí tó yẹ pé kìí sàdìsí kan kan wá látọ̀dọ̀ إن الله إذا أحب عبدا دعا جبريل ó ní tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ẹrú kan ọlọ́run ọba pe màláìka jibril ni torí ó jóògùn tó ń ṣe lọ tó ń sọ pé ìyọnu ayé kan lọ ń wá tó ń tanra rẹ jẹ ògèdè gbẹrẹ ó tún gbẹrẹ sórí ti sọ̀rọ̀ fún sáàmà fẹ́ràn ní irọ́ rẹ láì ju gbogbo rọ́tọ̀ ń bá gbogbo gbèsè ayé rẹ jẹ náà tẹ́tí kọ gbọ́n tọ́lọ́ tánàbí ń bá wa sọ ń bẹ̀ òní inna Allaha idha ahabba abdan dájúdájú tí ọlọ́run ọba bá nífẹ̀ẹ́ sẹ́rù kan da'a Jibril ọlọ́run ọba ó pe màláìka Jibril faqala ya Jibril ọlọ́run ni wọ́n Jibril inni uhibbu fulanan fa ahibba dájúdájú èmi ti mo nífẹ̀ẹ́ ìwọ náà máa nífẹ̀ẹ́ sí qal anabi ni fa yuhibbuhu Jibril ni màláìka Jibril ọba ti bẹ̀rẹ̀ sí ni máa nífẹ̀ẹ́ olúwa rẹ̀ lójijì قال أني ثم ينادي في أهل السماء lẹ́yìn rẹ̀ ni mọ̀lẹ́kà Jibril lọ́wọ́ apẹ́pẹ́ sí gbogbo ẹni tí ń bẹnu sánmà láwọn ẹ̀dá tọ́lọ̀ ń dábẹ̀ láwọn mọ̀lẹ́kà táwọn míì wọ́n máa sọ pé inna Allaha yuhibbu fulanan dájúdájú ọlọ́run bá nífẹ̀ẹ́ sí lágbájá o fa ahibbu ẹ̀yin náà máa nífẹ̀ẹ́ sí báyìí ni mọ̀lẹ́kà Jibril lọ́wọ́ pẹ́pẹ́ hall fa yuhibbuhu ahlus samaa anábìíní ẹni gbogbo ara sọmọ ọba máa nífẹ̀ẹ́ sólù ààrẹ thumma yuba'u lahu al-qabulu fil ard lẹ́yìn rẹ̀ lọ́lọ́run ọba wàá fi ká máa fẹ́ràn ẹni yóò fi sílẹ̀ fún lórí ilẹ̀ gbogbo èèyàn máa fẹ́ràn rẹ̀ subhanallah ogun wo ló ń sè tàbí olóògùn sọ ọgbọ́n nǹkan bẹ̀ ẹ̀sìn tó ń ta fún alukurani tó kà fún sunna anabi sallallahu alaihi wasallam tó ń ta ń pa dànù ibẹ̀ ni gbogbo dáadáa tó ń wá wà. ọwọ́ àfọwọ́ ara rẹ ọfọwọ́ ara rẹ gbọ́kà rẹ fájájẹ ọwọ́ àlọ́ káwọ́ gbéra ọwọ́ à ń sunkún òní láti jọ tó ti ń sóògùn oògùn ọ̀jẹ́ ewé ọ̀jẹ́ yóò ṣe jẹ́ ebi mùsùlùmí la mọ̀ ọwọ́ sí níjọ́ ló di babaláwo sí ọ̀rẹ́ láì torí ẹ̀ wọ́n inna Allaha idha abghada abdan hmm, ọ̀rọ̀ ńlá tọ́lọ́mbà tẹ̀ wọ́n kórìíra ẹnìkan ọlọ́run yìí ti sàdédé kórìíra yẹn ọkọ̀ alukurani ọkọ súnà ọkọ ìlànà wọn ní òsì òsì tó fẹ́ fi ṣe ọbẹ̀rẹ̀ sí takotọ́ lọ́wọ́n takotọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì jẹ́ bàbá àtàlẹ́ wọn nídìí ká náwó sí kìtọ́ lọ́wọ́n má ráyè jókòó kìtì tà anabi sallallahu alayhi wa sallam kọ́ má ráyè jókòó ọlọ́wọ́n bá wa ti torí rẹ̀ kórìíra rẹ̀ ẹ bọ́ ló ń ṣe gbogbo pálapàla ló ń bẹ́ẹ̀ nù sí sí rẹ̀ ìwọ gbọ́ lọ́nkọ́ kankan àfẹlẹbọ ẹbọ ẹbọ yóò sì máa jáde hàn sáwọn èèyàn pé mùsùlùmí lọ mùsùlùmí lọ mùsùlùmí mùnáfìkì mùsùlùmí ọ̀sẹ́bọ bóòlù tó wá fẹ́ jẹ́ mùsùlùmí pẹ̀lú pọ̀nsẹ̀bọ. tọ́lọ́mù bá kórira rẹ bọ́lọ́mù ṣe ń kórira rẹ látàrí pàlàpàlà tó ń kóká dàá jibril ọlọ́run wa pè mọ̀lẹ́kà jibril fọ̀kọ́lẹ̀ yá jibril yóò ní فيبغضه جبريل النبي ني ملائكة جبريل وبا بيرس من كويرا ثم ينادي لن يعني ملائكة جبريل وعقوكي في أهل السماء يكتب بنتين بأنه سماء إن الله يبغض فلانا فأبغضوه dájúdájú ọlọ́run bá ń kórìíra lágbájá ẹ̀yin náà máa kórìíra rẹ̀ ọlọ́run dákun mọ́ kórìíra wa o. kọ́ọ̀lù anábìwá ní fọyọ́ bọ́kọ̀tò hó àlùsàmá gbogbo ẹni tí ń bẹnu sọ́mọ́ bá máa kórìíra rẹ̀. ثم يوضع له البغضاء في الأرض lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́ bọ́ wá fi ìkórìíra rẹ̀ lélẹ̀ gbogbo èèyàn pátá ni wọ́n máa kórìíra rẹ̀ lọ́ńdà kù wọ́n fi ìkórìíra rẹ̀ wọ́n fi bá wa jà ìǹtà ṣètò òfin máa kórìíra wa ọlọ́ńdà kù wọ́n fi ṣàdánwò ká wa o. hadithi yìí wọ́n jẹ́ hadithi kan tí imaamu ahmed gbé jáde bukhari àti muslim gan fún gbé jáde nínú sahihi wọn wọn rò pé orí nǹkan mẹ́rin ṣèdínú tó fi jẹ́ pé nínú èso orí tí ìkíláàsì máa ń bí òun náà ni pé àwọn èèyàn ò nífẹ̀ẹ́ rẹ̀ kéèyàn ó tó nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ti kọ́kọ́ nífẹ̀ẹ́ rẹ̀ náà ọlọ́run náà lọ́wọ́ apá láti fáwọn èèyàn pé kí wọ́n máa nífẹ̀ẹ́ rẹ̀ torí ẹ̀ ọ̀dọ̀ wa wa o ọ̀dọ̀ wa wa o káwa náà jẹ́ni tí ó ń ṣe tọ́lọ̀ ká sì máa ṣẹ̀sìn wá nítorí tọ́lọ̀ o ò ní bá nǹkan kan pàdé nínú ìwé rẹ̀ tí ó tọ́ka sí kó o ti ṣe rí tó bá ti jọ́gbìn ìlànà kìíyàn nígbà tó bá ti ní al-ikhlas pẹ́ẹ́kẹ́ torí àwọn èèyàn ló ṣe ń ṣe àbí kò tètè sọ́ra rẹ di ẹni tá a tún bí tó jẹ́ wípé ọwọ́ amójútó ẹ̀sìn islam lójú méjèèjì kọ́ ọ mọ̀bà lọ bá òfò pàdé nínú ìwé iṣẹ́ rẹ̀ nítorí pé a kì í fi àìkọ̀wé sórí ìwé máa pariwo pé ń rí ní tí mo kọ̀ kí ló kọ́ ọ̀kan kankan àwọn kan kọ̀wé sójú omi lásán kí ló wọn bá pàdé nínú àwọn èso òun náà ní pé ẹni tó bá ní àfọ̀mọ́ tí ń sàfọ̀mọ́ fọlọ́ ń rí ẹ̀san o kọ́dà ń gbà mí láì ṣiṣẹ́ ọlọ́run bọ́ san lẹ́san nítorí kó pé ó láfọ̀nà Anas ibn Malik radiyallahu anhu onígbẹ̀gbà wọ̀rọ̀ kan wá tá a ti rí léyìí ó ní raja'na min ti Tabuk ma'a an-nabi sallallahu alayhi wa sẹ́lẹ̀. nígbà tá a darí dé látògùn Tabuk pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam anabi wa sọ pé inna aqwaman khalfana bil-Madina ما سلكنا شعبا ولا واديا إلا وهم معنا حبسهم العذر النبي صلى الله عليه وسلم àwọn kan máa ń bẹ lẹ́yìn tá a fi sí Madina ìgbà tá à ń darí bọ̀ lànàbì fún wa ròyìn ọlọ́run kan bẹ lẹ́yìn tá a fi sí Madina pé pé wọn tẹ̀lé wa wọn fara tẹ̀lé wa lọ sójú ogun yìí báyìí ṣùgbọ́n ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé kò sígbà tá a tọ ọ̀nà gbòòrò tí máa ń bẹ láàrin àpáta sápáta àfi wa kò sì sígbà kan tá à ń tọnú àfonúfojì kan kọjá wa tọnú àfonúfojì yẹn àwọn náà ń bá wa tọ ojúdò yẹn kọjá wọn wa ilé wọn ti wá wà wa anábì ni habasahum al-udhr ìdíwọ́ ló mú wọn mọ́lẹ̀ ìdíwọ́ ló mú wọn mọ́lẹ̀ àwọn náà gbaru ládàá tá à ń gbà tó ń ti pé wọn ò ṣerú iṣẹ́ tà sí tó eléyìí túmọ̀ sí pé àwọn ẹni tọ́lọ̀ ń sọ nípa wọn ni nínú suratu tawbah tọ́lọ̀ ni wala ala alladhina idha ma atawka litahmilahum qulta la ajidu ma ahmilukum alayhi tawallaw wa yajidu ma yunfiqun subhanallah ọlọ́run ni kò tún sí ìbáwí lórí àwọn ẹni tó ṣe pé ńgbà tí wọ́n á bọ̀ tán láwọn náà fẹ́ kópa nínú ogun ṣùgbọ́n ẹ bá wọn wá nǹkan ọ̀gùn táwọn ogun fi tẹ̀lé yín lọ sójú ogun yìí ẹ wá dá wọn lóhùn pé a ní nǹkan kan míì tá a lè gbé kalẹ̀ ní nǹkan ọ̀gùn tí a fi lè tẹ̀lé wa lọ sójú ogun gbogbo nǹkan ọ̀gùn ti tàn wọ́n wá pẹ́yìn dà lẹ́ni tó ṣe pé omijé ń dà lẹ́yìn ju wọn nítorí ìbànújẹ́ fáwọn òní táwọn náà lè lò táwọn lè ná láti fi jẹ́ pé àwọn kópa lódodo nínú ogun yìí pẹ̀lú yín ṣerú àwọn wọ̀nyẹn ìbànújẹ́ ni wọ́n bá padà sílé torí pé wọn ò lè tẹ̀lé yín lọ sójú ogun ní tó dájú ni pé gbogbo bí tẹ́ bá wà wọ́n ń fọkàn wọn bẹ pẹ̀lú yín torí kò wù wọ́n káwọn má tẹ̀lé yín àti sáwọn mùnáfíkì tó ṣe pé tẹ́lẹ̀ náà ń kọ́ àwọn òkúkú fẹ́ tẹ̀lé yín àwọn àmọ́ parọ́ inna buyutana awra kò sẹ́nìkan lé wa àwọn aláàmójútó lé àwọn aláàmójútó nínú àdìsí mi anabi sallallahu alaihi wasallam laqad taraktum bil madinati aqwaman ma sirtum masira wala anfaqtum min nafaqatin wala qata'tum min wadin illa wa hum ma'akum anabi sallallahu alaihi wasallam ó ní ẹ ti fi àwọn kẹsẹ́yìn ní madina o láwọn ẹni tó so yìí pé ẹ ẹ lè rìnrìn kan ẹ sì ní náwó kan ẹ ò sì ní la ojúdò kan kọjá àfi kọjá kí wọ́n ń bẹ pẹ̀lú yín nítorí pé àìní tí wọ́n lè ná tẹ̀lé yín ni ló mú wọn mọ́lẹ̀ ṣùgbọ́n gbogbo bí tẹ bá wọ ọkàn wọn bẹ pẹ̀lú yín subhanallah wọn gba aláàdá tó ń títí wọn ò ṣiṣẹ́ tẹ̀sí eré ìtumọ̀ sí pé látàrí ìkíláàsì ni nínú rìwáyà kan nígbà táwọn sàhábà wa béèrè fún ẹni kí ló dé bóun ló ṣe lè jẹ́ bẹ́ẹ̀ ìyẹn wà nù Mádínà ẹ̀ wá sọ pé gbogbo nǹkan ṣe lòun náà ṣe anábìnrin àgbàṣe ọ̀hún mọ̀lùmọ́rọ̀ àárẹ̀ ló dé wọn mọ́lẹ̀ àárẹ̀ ni òjò wọn lè jáde àárẹ̀ ní ìjọ wọn lè jáde wá ilá tó bá tí wọ́n gbà tì ní wọ́n tẹ̀lé kọ́dà kó tó tó wọ́n ní tẹ̀tẹ̀lé wa alimọ́ muslim òun ló gbé ẹgbàá wá ìjáde kọ́dà gan nínú àdìsí mi kó lè bá a mọ bí ìkíláàsì ṣe lágbára tó anabi sallallahu alayhi wa sallam man sa'ala allah ash-shahadata bi sidqin ballaghahu allah manazil ash-shuhada walaw mata ala firashihi imam muslim ló tún gbé jáde anabi ní ẹni tí máa ń bẹ lọ pé wọ́ọ́lọ́ jẹ́ ń kúkú ṣahidi jẹ́ ń kúkú ṣahidi ṣàhídì lẹni tó kú lójú ogun tí à ń jà láti gbẹ̀sìn ọlọ́wọ́n bàgà wọ́n pa sójú ogun yẹn ẹni tí wọ́n máa pa báwọn òun là ń pè ní ṣàhídì ipò wọn ga púpọ̀ lọ́dọ̀ ọlọ́ ọlọ́ni ẹ má rò pókù ni wọn o wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya'un 'inda rabbihim yurzaqun ẹ má rò káwọn ẹni tí wọ́n pa sójú ọ̀nà àti gbẹ̀sìn ọlọ́wọ́n bàgà ẹ má rò pókù ni wọn wọ́n yìí sòkò alààyè ni wọn ọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ wọn lọ́rọ̀ tó ipò tó wá gà yìí ìyẹn wọn ń tọrọ rẹ̀ wọ́n lọ́wọ́ tó bá pa mí kú ṣẹ́yìn dínà jẹun kó tó bá jẹ́ pé pẹ̀lú òdodo ló fi ń tọrọ rẹ̀ kì í ṣe pé àwọn kan wí nǹkan lórí ahọ́n tó bá ti wá sọ̀rọ̀ jihadi ẹ̀rú ti ń bọ̀ òtí yàgbé ara ẹni tó kúkú ṣẹ́yìn dí yóò lọ sójú ogun ẹ̀hìn kí sèkó jòkó kalí lọ́wọ́ àwọn ẹ̀kọ́ ọbẹ̀ kúkú ṣẹ̀yídì ẹ̀ kálápọ̀ owó pọ̀ ẹ̀ kéékèèké nìkan kí ni ojú ọ̀pá lé ẹni tí dájú pa ẹni kálápọ̀ owó pa gbogbo àwọn eléyìí náà wọ́n kùnrin ṣùwádà al-ma'araka kìí ṣe ṣàyídì tójú ogun ṣàyídì tójú ogun lọ gágágágá ní gíga tó ṣe fẹ́nìkan ò ní pọ̀pá kan tó lè fi wọ̀n. tọ́ anábì ní tó máa ń tọrọ pé ikú ṣàyídì ikú ṣàyídì ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wo mú ọ dé ipò wọn tó ga ni kódà kó ṣe pé orí ìtẹ́ rẹ ló kú sílé kódà kó ṣe pé orí ẹni rẹ ló kú sílé nígbà tó ṣe pé o ti ní ikhlas àní Imam Muslim náà ló tún gbélé ìgbàlè ìwọ náà wò wò ìwọ olùtẹ́sígbọ̀ mi àwọn báwo lọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ló ṣe fi ikhlas ló ṣe fi ṣe sábàbí fún yẹn láti dé ipò tó ga tó ń ta ìṣiṣẹ́ tí mú ní ga bẹ́ẹ̀ ni ìkíláàsì rí téèyàn bá sì ní ìkíláàsì bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni anabi sallallahu lowo wa sallam nínú àdìsí kan ó ní man ata firashahu wa huwa yanwi an yaquma yusalli min al-layl فغلبته عينه حتى أصبح كتب له ما نوى وكان òun náà fẹsẹ̀ rìn lọ ó gún régé nítorí pé alimami Nasa'i ló gbé jáde àṣírí Sheikh Al-Albani wọ́n sọ pé hadithun hasan kí ni ìtumọ̀ rẹ̀ gánà rí anabi sallallahu alaihi wasallam ni ẹni tó bá wá sórí ibùsùn rẹ̀ lálẹ́ ìgbà tó wá fẹ́ sọ wọn á dà níyàn pé òun dà níyàn òun ní lọ́kàn pé pẹ̀lú ògbọ́ ọlọ́run jí ṣe sọ láti lóru òun fẹ́ ṣe kìyàmù lẹ́yìn lóru òun jí lóru òun sì ṣe kìyàmù lẹ́yìn òun yẹn ọlọ́run ọba ọkọ̀ ládàntọ́dà níyàn pé òun fẹ́ jí láti ṣe yẹn wọ́n kọ̀ ládàá rẹ̀ lẹ̀ fún bí ẹni kó jí ó sì ṣe oorun tó wá sùn kọ́ tí ò jẹ́ kó lè dìde yún yóò jẹ́ sàrà fún látọ̀dọ̀ lọ subhanallah ẹ wo ikhlas bí ti ṣe máa jẹ́ kọ́rọ̀ èèyàn dà bí ti ṣe máa jẹ́ kọ́rọ̀ èèyàn kò dire ọ̀dọ̀ wa wa o kájẹ́ni tó ṣe é pé a máa ṣe gbogbo sẹ́tà máa ṣe tẹ̀mítẹ̀mí àwọn máa ti gbogbo ẹ̀sìn tá a máa ń ṣe tọkàntọkàn kákan má jẹ́ni tó ṣe pé ara ló ń ṣiṣẹ́ ọkàn sí ń bẹ̀. nínú oore tí yẹn tó máa rí nínú ikhlas òun náà ní tẹ fíríjọl kòròbáàt ọlọ́run bá máa fi sí payá gbogbo òpájú gbogbo ìdààmú ọlọ́run bó fi mú kó fún un nítorí pé téèyàn bá jẹ́ni tó ní àfọ̀mọ́ fọlọ́n ọlọ́run bó là kú nínú gbogbo ewu ìtàn àwọn ẹni mẹ́ta tánàbí sallallahu alaihi wasallam fún wa báwọn ẹni tí ń rìnrìn àjò tí wọ́n kó sínú kòtò kan pé àwọn ta síbẹ̀ títí kó tó di pílẹ̀ mọ́ àwọn farapa má bẹ̀ yẹn wọ́n fara sí kó síbẹ̀ kọ̀ọ̀kan kò dínà làpáta wógo ibẹ̀ ó kubi tí wọ́n gbà jáde. ìkíláàsù tí oníkálukú tó ní lórí iṣẹ́ tó ṣe tí wọ́n fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run lọ́lọ́run bá fi yọ wọ́n kúrò nínú ewu yẹn ó túmọ̀ sí pé tí wọn náà tó bá ní al tó bá ní al nínú gbogbo òṣè rẹ kò sí tàbí ṣùgbọ́n o ìwọ náà padà dẹni tọ́lọ̀ wọn bá ń yọ nínú ìpọ́njú wọ́n ní wọ́n lọ tẹ́tẹ́ lọ tán ní nǹkan yẹn ṣẹlẹ̀ wọ́n sọ pé ah! ọdún lọ́ọ̀ lóníkẹ́ ẹ má pẹ́ jù bẹ́ẹ̀ lọ kíní yun kò bá mú yín lọ tó ṣùgbọ́n èèyàn ò lè jẹ́ ẹni tó wá ṣe pé yóò jẹ́ ẹni tó ní ìsàfọ̀mọ́fọ́lọ̀ àyàfi pẹ̀lú àwọn nǹkan kan o ẹni tó lè múyàn dẹni tí ó wà dẹni tó ní ìkíláàsì fọlọ̀ ọ̀pọ̀ á máa ṣàlàyé eléyìí nígbà tó bá di ọjọ́ mi abẹ́lẹ́wọ̀n ọba ẹlẹ́dàá wa kó túbọ̀ ràn wá lọ́wọ́ láti dún ní má dídí alukur'ani àti sunna mu oore tọ́lọ́run á máa fi sèyàn látàrí títẹ̀lé alukur'ani àti sunna ọlọ́run ọba kọ́ dùn wá láyé ń bí àti lọ́la òkèèyàn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu.